ẹ sọ fún gómìnà abdulrasaq kó sọ̀rọ̀ o àwọn àáfàá yìí fẹ́ fọ́ kwara mọ́ lórí kò sí kinní kan tí mú káburú gbilẹ̀ kó sì máa dàgbà sí ìlú kan ju káwọn tí wọ́n ń pera wọn lólódòdó tàbáwọn aláṣẹ ìlú má tètè dìde paná aburú náà bó bá ti fẹ́ dìde irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ ní kwara yìí o ìdàgbàsókè aburú bẹ̀rẹ̀ ńlù náà ó bẹ̀rẹ̀ sí dàgbà díẹ̀díẹ̀ gómìnà ìpínlẹ̀ náà sì wí kinní kan ṣó dìgbà tí wọ́n bá ń para wọn ń bẹ̀ tàbí tí kinní kan ṣẹlẹ̀ tó kù sùn rẹpẹtẹ nígbà náà ni gómìnà ó jáde tí ó lóun gbé gbìmọ̀ kan dìde tí ó lóun lọ bá wọn kẹ́dùn lé tí wọ́n ti pa àwọn èèyàn wọn àbí kí ló ń ṣẹlẹ̀ ńlú Ìlọrin gan-an irú àwọn èèyàn wo ló ń ṣàkóso ìpínlẹ̀ Kwara yìí ná látìgbà tí wàhálà ọ̀rọ̀ àwọn àáfàá alákatakítí àtàwọn tí wọ́n da ẹ̀yà àtìránù mẹ́sìn ti bẹ̀rẹ̀ ń bẹ́ẹ̀ gómìnà abdulrahman abdulrasaq kò tí mọ̀ kó yẹ kóun dá sí i bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan ṣoṣo ló nílò kó sọ bọ́rọ̀ kan náà bá ti jáde lẹ́nu rẹ̀ kò sẹ́ni tí ó tún dán pálapàla kan wò mọ́ nígbà tólúwo tìlú Ìwó bẹ̀rẹ̀ kàntankàntan tó ń jáde síta gbangba láti fẹ̀sìn àtàṣà àwọn tó lóun jọba lé lórí wọ́lẹ̀ tó ń pè wọ́n lóríṣiríṣi orúkọ tó sì múra láti dá wàhálà ẹ̀sìn sílẹ̀ ìlú náà iṣẹ́ kan ṣoṣo ni gómìnà Adémọ́lá Adélékè rán sí i tí wọ́n kìlọ̀ fún pé kó jẹ́ káwọn ẹlẹ́sìn ṣẹ̀sìn wọn tí ò bá mọ bóun ti lè ṣolórí ìlú kó gbé jẹ òun náà mọ̀ pé lẹ́yìn irú ìkìlọ̀ bẹ́ẹ̀ bóun bá tẹ̀síwájú nù rándanrandan bẹ́ẹ̀ òun lè fipò ọba náà máa pìtàn títí ayé níṣe ló gbé jẹ tálàáfíà sì balẹ̀ síwò látọjọ́ náà lọ irú ọ̀rọ̀ tó yẹ kó jáde lẹ́nu gómìnà yìí nìyí pẹ́nikẹ́ni tó bá ń jáde lọ láti lọ dá ẹlẹ́sìn míì lọ́wọ́ káwọn ọlọ́pàá gbé e gbogbo táwọn alákatakítí àáfàá ń ṣe ń lọrin yìí ò dáa gómìnà yìí náà sì mọ̀ bẹ́ẹ̀ ẹni tó bá ṣàlájú ní í ṣe gómìnà èèyàn ò lè dépò ńlá bẹ́ẹ̀ bí ò bá mọ tó ń lọ lágbàáyé kí wàá ní gómìnà yìí ń bẹ̀rù tí òfin lè ṣàkóso ìpínlẹ̀ rẹ̀ kí làwọn àáfàá ò ṣe fún un ṣé nítorí ìbò ni àbí kí n la àwọn àáfàá kan ti ẹ̀wà tí wọ́n ń halẹ̀ mọ́ gómìnà pé wọn ò ní dìbò fún gbà míì ṣé yẹn ni wọn ò torí ẹ̀ bàlújẹ́ tí gómìnà ó sì máa wòran eléyìí ò dáa àwọn àfáà ń dà lùú wọ́n ń lọ tọ́jà níbi tí ò ti síjà wọ́n ń fọlọ́pàá gbá wọn oníṣẹ̀ṣe lọ́nà tí ò bófin mu wọ́n ń lọ sílé ẹni tó jókòó ẹ̀jẹ̀ẹ̀jẹ́ láti lọ halẹ̀ mọ́ ńgbà tí wọ́n bá rìn títí tí wọ́n bá láka takítí àti dìgbòlugi bíi tí wọ́n pàdé tí èèyàn bá yàdá àtọ̀bẹ sí wọn táwọn ẹlẹgbẹ́ rẹ̀ bá bá wọn dá sí i táwọn àáfàá bá láwọn ò ní gbà táwọn náà kérò tiwọn jáde kí ni gómìnà abdulrasaq yóò sọ so nígbà tí kinní náà ti ń ṣẹlẹ̀ tipẹ́ báyìí tí ò sọ kinní kan sí i èyí tó ń jára ẹ̀ níta báyìí ni tàwọn àáfàá kan tí wọ́n lọ bọ́mọkùnrin kan ní ṣọ́ọ̀bù ẹ̀ tí wọ́n ní kò gbọ́dọ̀ tajà ń bẹ̀ mọ́ àwọn ò gbọ́dọ̀ rí mọ́ táwọn bá débẹ̀ lọ́jọ́ méjì táwọn bá bá a wàhálà ó ṣẹlẹ̀ ṣé wọ́n fẹ́ pa á ni àbí kí wọ́n fẹ́ ṣe fún un ẹni tó jí lówùúrọ̀ tó ń tajà ẹ̀ tó ń ta rédíò àti tẹlifíṣàn àwọn ẹni tí wọ́n jí láàárọ̀ tiwọn tí wọn ò níṣẹ́ tàbówò kankan ju iṣẹ́ àfáà tí wọ́n ń ṣe lọ́wọ́ á lọ bá a pé kó kúrò níbi tó ti ń ṣiṣẹ́ ajé rẹ̀ níbi tó ti ń dá sí dàgbàsókè ètò ọrọ̀ ajé níbi tó ti ń rí jẹ tó ń fáwọn míì jẹ wọ́n fẹ́ bọ̀nà ajé ẹ̀jẹ̀ wọn ó sọ di dàbí mo ti dà kóò náà máa fẹsẹ̀ gbálẹ̀ kiri ṣèjọba Kwara lábẹ́ gómìnà Abdulrasaq mọ̀ páwọn àáfàá yìí fà wọ́n wọ́lẹ̀ ni ṣé wọn ò mọ̀ pé wọ́n ń bàlùjẹ́ máwọn lórí ni wọ́n sì ń fi hàn gbogbo ayé pòun gẹ́gẹ́ bíi gómìnà ò lágbára kankan àbí ńgbà téèyàn kan lòun àáfàá tó lọ bẹ́ẹ̀ lòmíì nù ilé ẹ̀ tó láfi kókó jáde láàrin ọjọ́ mẹ́jọ ha irú kí leléyìí àwọn tí wọ́n fún un lé gangan ló lè ní kókó jáde láàrin oṣù kan ìyẹn lẹ́yìn tí wọ́n bá ti fún un wèé ṣùgbọ́n ọkùnrin arúfin àáfàá yìí lọ sílé ẹ̀ ó sì ń dárúkọ ara ẹ̀ ó sì ní tóun bá bá ń bẹ̀ jọ náà nǹkan ó ṣe ṣó dìgbà tá àáfàá náà bá pọkùnrin tó ń tajà yìí sínú ṣọ́ọ̀bù tàbí tí wọ́n dáná sun ṣọ́ọ̀bù ẹ̀ kíjọba tó mọ̀ pẹ̀lú àwọn àáfàá báyìí ò yẹ láàrin ìlú ni ẹni tó yẹ kí wọ́n ti mú ni ṣèjọba yìí ó mọ̀ páwọn jàǹdùkú yìí darapọ̀ máwọn àáfàá alákatakítí wọ́n sì fẹ́ dàlú máwọn lórí ni ìgbà mélòó nílùú fi ń dàrú táwọn míì bá dìde bá àáfàá yìí ṣe dìde tí wọ́n kérò lẹ́yìn náà ṣe tí wọ́n ń kiri ilé àwọn oníṣẹ̀ṣe báyìí ńgbà wo ni wàhálà ò ní dé ìlara owú jíjẹ àti kẹ́nimánì ti dàpọ̀ mẹ́sìn fáwọn èèyàn náà wọ́n fẹ́ fọ̀rọ̀ ìṣẹ̀ṣe dojú ìjà káwọn tí wọ́n ń rí ṣe àwọn tí wọ́n ti ń jowú tẹ́lẹ̀ nítorí pé kò sí kinní kan lọ́wọ́ tiwọn nígbà tí wọn ò níṣẹ́ ẹ sọ fún gómìnà ìpínlẹ̀ Kwara kó sọ̀rọ̀ o nǹkan fẹ́ bàjẹ́ mọ́ lórí o ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí